abẹ́ arọ̀ kí ó sọ pọ̀lọpọ̀ láti ọlá àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dà Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo musulmi títí di ọjọ́ ògbéǹdà ahu. èyí tí a ó fi rárá wa létí ní òní òun náà nípa à ń èyí tí wọ́n ń ní ìsìn náà fi ya ẹgbẹ́ ní káàrọ̀ jíire àwọn náà ti ń kọ́ra wọn lẹ́lẹ̀ láì nídìí láì nídìí ẹni tó bá fẹ́ tó fẹ́ níyàwó tó jẹ́ musulmi kò yẹ kọ́kọ́ lẹ́lẹ̀ Islam fi la àwọn ọ̀nà tó pé tó kún kí à ń kó bà àkọ́kọ́ ó ọkùnrin ó ní aṣíwájú nínú ilé ó ní lati olólórí látìkò bá fíyàwó rẹ̀ lẹ̀ tí ń bá ń jẹ gàba tí ń so lórí tí ń darí ètò tí ń dàrú tọ́n ń wo in tí ó kàn rẹ̀ náà ni pé ní ní agbára láti sọ pé ní ń dáa fìyà jẹ́ni tí gbogbo tí eléyìí là ń pè ní rijal ìlà ń pè ní kawamun bọ́lọ̀ ń ṣe pé anú alkùránì nù ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti dòbin lónìí torí afẹ́ di èbó àwọn èbó ni ò mọ ọ̀gá nulé ìyàwó lọ̀gá ni bọ́kọ ni àwọn à ń ti ń kọ́sà tí ìṣe tìjà inú tí a gbọ́dọ̀ kíyèsí dáadáa tí òfin ní sí à ń kọrẹ nílẹ̀ òun náà ni tíyàwó rẹ bá ṣẹ̀ kọ́ ṣe wáàsí fún un kọ́ se ìsítí fún pẹ̀lú tó ń ṣe yíò kò bójúmu kọ́ máa dé lágo mẹ́wàá òru ànígbọ̀lá inú lé yóò ẹlẹ́ẹ̀kejì kọ́ jìnà sí ibùsùn rẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ṣẹ̀rí ayọ́ǹda kọ́nà kìí ṣe nínà tí ọ pala kìí jẹ́ pé ń fọ́ létí à ń fọ́ nímú nínà tí ó fi yé pé ní tó ṣe ò dáa ẹlẹ́ẹ̀kẹrin tó bá yíwọ́ tí ò gbọ́ ọ pé ara alé yín àtara alé ìyàwó wa wà jókòó wọ́n wà ma ẹni tí ń ṣàìdá nínú yín wọ́n wà pé àkíyèsí rẹ̀ sí gbogbo eléyìí àwọn èèyàn kìí ṣe yóò kẹsọ pé ló ń kọ náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ẹni ó bá kọ̀yàwó rẹ̀ lẹ́ẹ̀kan tó tún kọ́ lẹ́ẹ̀kejì tó kọ́ lẹ́ẹ̀kẹta kò sí ìyí láàrin wọn àfi tó bá fẹ́ olómi káàárọ̀ jíire níbi ọ̀pọ̀lọpọ̀ wọn kì í tó òfin yìí bọ́lọ́nsẹ̀ tó wọn kì í lo bọ́lọ́nsẹ̀ ní kálù wọ́n lè kọra wọn láì mọye kẹ́ tó rí papọ̀ ó takò tí Kùránì wí tó bá ilé kọ́ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kò lè jẹ́ àwó rẹ̀ láíláí àyàfi tó bá fẹ́ olómi ìtẹ́nítọ̀ ń bá kọ́ kọ́ tó tún fẹ́ ẹjá kíyèsí ẹjá mọ̀ ìpé ní kíkọra nílẹ̀ ń fa ìmọye ìfàsẹ́yìn fún mùsùlùmí èyí tá sàlàyé lọ́pọ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo yóò tún jẹ́ àkúnrẹ́rẹ́ nípa báwọn èèyàn ṣe ń kọra wọn lẹ́lẹ̀ àti tí ń fà fújọ mùsùlùmí à Ọlọ́run ọba tí ọlọ́run tí rẹ̀ ga kó mọ́ ṣàìsí wa ní àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ìyàwó wọn táwọn ìyàwó wọn náà sì nífẹ̀ẹ́ wọn àtàwọn ọmọ wọn à ń bẹ ọlọ́run ọba kó mọ́ sí anínú àwọn tí ń kọra wọn lẹ́lẹ̀ kó jẹ́ pé ní igi tẹ́ so ní ayé yìí tẹ́ fi wọnú àlìjánnà ẹ máa jókòó àtayà yín àmín we give thanks to Almighty Allah